Scratch Productions out with a bang. ọ̀rẹ́ má padà yọ sí ọ̀rẹ́ rẹ̀ kò má dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ ni o sinimá ìlú ìlàdùn kò táwọn yọ ọ̀rẹ́ làkọlé ẹ̀ òye. àlùfáà ti step down délé ti kú ọ̀rọ̀ dọ̀rọ̀ àràbà tó ra mú ìdòwú gbárẹ̀ rẹ lọ sinimá titun ọ̀rẹ́ asọ̀rọ̀ṣẹ́ tí kì í sọ̀rọ̀ dànù pátápátá la kùnàkùnà oh! ojú pọ́ǹpù tó mú ìwà àdémọ́lá authentic. ó ní tó o gbọ́dọ̀ ṣe lálẹ́ yìí lálẹ́ yìí lálẹ́ yìí kọ́ mọ́ bá a kú ọwọ́ ìyá mọ̀ pé ó ní lálẹ́ yìí dákun. ẹ̀yin náà imagine paul ní ṣe fẹ́ kú bíbà lára ẹ̀ tí màá lọ síbàdàn ẹ so màá lọ mọ̀ pé wọn lálẹ́ ẹjọ́ kí ló fẹ́ lọ́wọ́ ṣe máa kó. ìbàdàn kọ́ ọ bá obìnrin ní àjọṣepọ̀ lálẹ́ Wounded lion causes serious calamity, brutality, gory, Cinematic titun rẹ̀ to live and to let die. A film written and produced by Jomiloju Olumbe, Niyowa Ademola Authentic ló direct ẹ̀. Starring Niyowa Ademola, Ṣọlá Kòsọ́kọ́, Jomiloju Olumbe, Afisẹ̀niọlá, Mercy Ebusẹlẹ̀, Wálé Akórèdé Òkúnnù, Mistura Sọmọ, Yomi Ọlọ́run ló láyé and many more. Cinema titun rẹ̀ action packed movie tó gbóná jọjọ kóná lala ni olóyin ládùnyún gbayan gbayan gbayan ní jọjọ tó ní alàgbà ó kọjá àfẹnuròyìn ẹjọ tó bá jáde ó máa rọ wọn pàtó kẹtì lẹni ẹ gbà bẹ́ẹ̀ ọ̀rẹ́ coming out soon watch out. ọ̀rẹ́ mi